ha ó sì ṣe déédéé tí ń ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ kù sí nìsín wàásù tó kù ní ká máa gbé wàásù tàwọn yìí dì sẹ́mi ara wa bó ṣe ń dààmú ni yóò lópin kò pilẹ̀ bẹ́ẹ̀. ah wà fi kọ́líbì ṣeré kò ní kà sí yìí àìmọye ẹni tí ń wí lẹ́mi rẹ̀ pé ámọ́ntù. wàfi ikọ̀ níbi ṣeré kún ní àfi yọ. Thank you àìmọye ẹni tí ń pé amantu billah agbọ́lọ́wọ́n ọba gbọ́ àmọ́ nínú ọkàn rẹ̀ ṣírìkù fàtí. ṣírìkù ìdánkan mí pọ̀ mọ́lọ́hún tó fẹ́lẹ́ ọ̀pamọ́ èyàn ò lè rí àfikọ́tànlẹ̀ rẹ̀ dáadáa ń ọkàn ẹ̀. bí n ń gbọ́ àlùkùránù etí rẹ̀ ò ní kò ní kò ní sísì. ọ̀hún lẹ́sà fílíkùrù àánì náà yóò wà áwọ̀ sísì ń bẹ́ẹ̀ náà Al-Kùránì pé mọ́sẹ̀ yìí báyìí ni ẹ sí. ويخضعوا في أبواب lọ́lọ́n fi sọ́nà alkùránù afọ́ abdulrasheed bada bisimilahi rahman rahim Allah ni udkhulu fi sílìmì káfà ẹ̀dà pín yẹn bá mẹ́nu yí padà kọ́ bá ń wí. káfà ah, ọlọ́run jọ dáa fún wa. إنه لكم عدو مبين إنه لكم bẹ́ẹ̀ bá wọ́n wá sí yóò ti dàáfà ó ti dàáfà Allahu Akbar àfà wà lára nàbí ọlọ́wọ́ kí àwọn àgbàlagbà ọlọ́ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo àwa yìí nù ní náà ọlọ́ni ẹ wọnú ìsìláàmù yẹn gbogbo àwọn gbogbo àwọn ìgbésẹ̀ ṣètánì lọ́lọ́ kiri káwa yìí n tó lè mú yàn di réè lọ́pọ̀ láàrin wa. bọ́wọ́ ajé nǹkan ni ó gbé lójú ọ̀nà ọlọ́run látàtàbí ti ni. ẹ má tẹ̀lé èṣù ẹ má tẹ̀lé ojú ọ̀nà èṣù. ọ̀tá tó fojú hàn ní ṣètánì sí wa ọlọ́mọdé ọjẹ́ wa lérè. àdó owó. ẹ ẹ ìtọ́lọ̀ ń wíre o kọ́mọ̀ wá bá rí bẹ́ẹ̀ ni gbogbo fìtínà tá a fà ń ṣe látàárọ̀ kọ̀ wá síbi téèyàn ti dẹni ọlọ́run ọkàn ni kò síbi téèyàn ti ya tara rẹ̀ ọkàn ni anabi ni innafil jasadi ẹjọ ẹsẹ nfẹ yorùbá anabi oni innafil jasadi mudega ìdá salahati salahali jasadi kullu baasi ẹran kan bẹ nínú ara bí baasi ẹ̀mọ́ tí ń jẹ́ baasi kan mudiga tún kódà àwọn afa àmọ́ fi sàdúrà pé látàjì alẹ́ mudiga tán lèlè má digi má sọ wá di baasi ẹran kan fáwọn tí a máa lọ nǹkan mìíràn tí ó sì ṣe kálọ́. ọlọ́run wá ní sábàásì ẹran kan bẹ nú ara ìdá sọ̀là hat tọ́ba dá sọ̀là àlejàsà bí kò lù gbogbo ara lọ́dà. wáyé dá fàṣàdá bí bá ṣe ẹran kan òun bá ti bàjẹ́ fàṣàdá àlejàsà bí kò lù gbogbo ara ti bàjẹ́ nù wọ́n wá bí ó ń sí ọlọ́run kí wá ní alẹ́bìn ní alá ẹran tí ń wíwọn alkọl òun náà lọ́kàn ọkàn ọkàn wa ló ti wá wáyà yìí kódà bọ́ bá rẹ̀ yìí ah, ẹ̀sàjẹ̀ ìyanjú òun yìí ná ọkàn làwọn àfáà tẹ́wàá máa tọwọ́ bọ̀ nǹkan lẹ́wọ́n ní sẹ́ẹ̀rí ọkàn ni alkulu àbí thalatha ọkàn tẹ́ rí ó pín sí mẹ́ta ìran ọkàn mẹ́ta lọ́wọ́ àfà wa ló gbé wa lọ́bẹ̀ ọkàn wo lọ́kàn àkọ́kọ́ wọ́n alẹ́ awwal alikọ́lùbọ̀lù hajj ọkàn tí ń sẹ̀mí ọkàn ó wà lọ́kàn tí ń sẹ̀mí sàlímù mina ṣìrìkì Salimu? ẹbọ ò ní ráyè wọnú rẹ̀ bí n bá ń rí jẹ ọlọ́run náà tí ọba ti rí ọfẹ mú dé ó bà kó wá kù díẹ̀ ni wọ́n ń gbé kìnnì ń gbé kìnnì ọmọ kùnú bọ̀ bá ṣẹbọ̀ àní ọyẹ akíkùn ọmọ bọ̀ irú ẹ̀ ní irú ọkàn Bilal tí wọn ń kàn mọ́lẹ̀ tí ń sì ń ṣe ahad ahad irú ẹ̀ ní ọkàn á sí àyàwó fìrìónà wọn ń kàn mọ́lẹ̀ fìrìónà sọ sókè wọ́n kàn mọ́lẹ̀ òun sì ń rẹ̀rín ni wọn pe rọ́bíbí ní ilé ìdákàbẹ́ ìtàn fèlè jẹ́ náà. ونجني من فرعون وعمله ونجني ẹjá gbìyànjú kọkàn wo rí bẹ́ẹ̀ ọkàn tí ń sẹ̀mí. alikọlibul hayi ọkàn tí ń sẹ̀mí gbogbo ntọ́ bá rọ́ọ̀lù yọ̀ wà ń bẹ̀ náà ni pé òun náà ni omi ọ̀ sọ pé a ah, a ah, a ah, a kàkà ká fi da nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn ọ̀yá. ọkàn alákọ̀ọ́kọ́ mi èyí ló ń sọ ọ́ wọ́n wá ní ìran ọkàn ẹlẹ́ẹ̀kejì alikọ́lùmọ́ ni mayyit ọkàn tó ti kú ah, láyàkìbá ah, ẹ̀rí àfàwọ̀ Ibn Qayyim ọ̀kan nù àwọn àgbà àfà ayé ni òun ní wá ń ṣe wá sífù a sọ pé salimu mina shiriki walibidea. àfa wa Ibn Qayyim lọ́wọ́ ni ọkàn tí ń sọ fún yín o wa huwa alladhi hammuhu kulluhu lillah. ìtì gbogbo kò sí ìtì bẹnu ọkàn rẹ̀ ju. wa nawmuhu kulluhu lillah wa yakazatuhu lillah wakalamuhu afa yìí ṣe nǹkan máa ń ṣe yìí wọn mi gbé o sí yìí nídìí ẹ. ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́hún ni bí n bá ń sùn tọ́lọ́hún ni bó wọ́n ṣe láàásọ wọ́n là nábì máa fẹ̀ bí ọ̀tún sùn ni ẹ̀bí ọ̀tún náà ni ọmọ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ọmọ sọ kò ní wíwíkú kàkà kó fi sọ̀tẹ̀ kàkà kó fi sọ̀rọ̀ yàn hmm. من كان يؤمن بالله واليوم الآخر فليقل الخير أو ليصمت kàkà tí ó sọ̀rọ̀ tí ó padà wá gbọ́ tí ó kó jẹ yọ yàrá dákẹ́ ni. mo sọ ni o mẹ́jẹ nìkan gbọ́ ọ sọ́ọ̀rẹ́ nu. kálíbù ni hayi ẹlẹ́ẹ̀kejì ni alikọ́lùbùl mayyit ọkàn tó ti kú ah, òun ni alikọ́lùbùl ladhi la yaqbalul haqq kò ní gba òdodo kò ní gba kódà tí ẹ lè jò òkúta lọ torí ń bẹ nínú òkúta yatafajjaru minhu al-ma òkúta mi ń bẹ tọ́já sí pé ìṣẹ̀lẹ̀ rú ọmọ sẹ́ni àmọ́ ọkàn al yóò di nípa. àwọn kan nu àwọn náà ní ọkàn àwọn alikafir walfasik ọkàn àwọn kẹfẹ́rí nù àní àkíní ọmọ kan bẹ tí n bá ń pè ní lágbájá ó kírun fa ó ní ìrun èwo ní kì ń bẹ tẹ́mi bá wá kí sóun náà wá kémi náà bí yẹn kẹ bí bá tarí ìrun báyìí ẹ̀yìn lòun ó fi lélẹ̀ kọ́líbùlù mọ́yìí tì ẹ̀yin tó ń sin ọlọ́run ìrìn ẹlẹ́ẹ̀kẹta alikọ́lùbùlù marid ọkàn tí ń sàárẹ̀ kò lálàáfíà ntí wa máa má fi ṣe hàtìhí wà fi ètè dáàlì ntí wa máa mú ọkàn mọ́ lálàáfíà pọ̀ one ó lè já ìrìjẹ rí mu ṣé wàá rò pé ah, ah, àjọ kàwé ni eléyìí ṣé wọ́n ń rówó ná tóun ò rí ná àwọn ọ̀wọ́ owó náà all means it is in all means yọ̀ọ́dá. àá ah, ń ṣe wọ́n ń bàbàrà tí wọ́n bàbàrà òun òun ọ̀wá iyì all means. wàlá tàbí wú ká ọ̀wárí ọkàn ẹlẹ́ẹ̀kẹta ń yẹ sẹ́dù ìtú máa ń le ìmọ̀ ń le sí i bó bá wá le sí òun ó lè ti ẹni tí ń bẹ lára rẹ̀ di kèfèrí ìsì máa wòsàn eh, bó bá rí ẹni tó dáa tó gbámú tó tún ọkàn nì ṣe yóò rí wòsàn irú bílà ti rí wòsàn. ah anabi Muhammad. محمدا تكريما وحقا àfa mo ṣe fẹ́ kó o wí mo fẹ́ ko wi. wí tí kálukú ri wi ni ó ní làbárì tí mo fẹ́ ṣe ń bẹ̀ alọ́hù zada muhammadan takirima wahaba fadila min laduni karima. Allahu zada muhammadan. محمدا تكريما وهذا فضلا ذي اجر عظيما ọlọ́run ọlọ́run kí ànábì muhammad dàpọ̀ afá yìí. ọlọ́run ọlọ́run ṣàánú ànábì ẹ̀sìn ànábì muhammad. egbe كريما ذا رأفة egbe رحيما ẹgbẹ́ wo ló dùn ṣe bí ẹgbẹ́ Muhammad ẹgbẹ́ tó fara hàn pé inú ẹgbẹ́ ńlá wà ẹgbẹ́ tó ṣe gbé yọjú ẹgbẹ́ jannati. ẹ ẹ sì bá yorùbá náà wà. ìyá ọ̀sùn lọ ọ darí. alhamdulillah. ọlọ́run ọlọ́run dákun mọ́jì ó padà ṣẹbọ mọ́ láyé rẹ̀ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min kàrà rahmatan. إنك أنت ọlọ́run ọmọ gbà fún ìyá náà púpọ̀ kí ló jẹ́ ọgbà fún un tó jẹ́ ọgbà fún un ni pé ẹ̀mí rẹ̀ ọ̀bọ lérí ẹ̀ sẹ́yìn náà kàlá àtàdé mọ́nà àbábọ̀ ẹni ànábì fẹ́jù tó fẹ́ ẹran rẹ̀ àbútọ́líbì ó ṣe dáadáa fún ànábì. ó tọ́jú ànábì ó rí ànábì ó jẹ́ àwọ̀ àfẹ́hùnsí ọlọ́run. إنك أنت ọwọ́ kù kínkínní tí àbútọ́líbi ọ̀sán láìsí ànábì wá jókòó tì torí wàhálà tó máa mórè máa mórè bẹ́ẹ̀ bá ti ṣoore fún ọ kódà bó ṣe péjọ kan ni má gbàgbé rẹ̀ gbogbo aburú yòówù tó léwu kó ṣe fún ọ máa fọ ọjọ́ oore kan òun lẹ̀ ànábì wá jókòó tì ànábì ní kúlá ilaha illallah kò dáhùn ó sì mọ̀ pásìkò ti tó sọ pé la ilaha illallah kò dáhùn ó wá ní bàbá kí mo ní ẹ wí ó ní tó ní wíhùn náà ní ní wí ó sì mọ̀ pọ́nà ni wàlàkàdà alimutu bí anadi naka mìíràn á. من خير